ẹ̀là bagila, mọ́ bagi oko wọ́wé <laughs> oríkì àwọn èèyàn kan nù nílé ayé o oríṣi àfòmọ́ kan ni Yorùbá ń pè ní ẹ̀là a máa wà lára igi kòkó a sì tún máa wà lára igi ọsàn àtàwọn igi míì wàá gbọ́ lásìkò tó bá ń dáa fún igi ọsàn àbí igi kòkó tí òjò ń rọ̀ tí wọ́n rómi mu dáadáa ẹ̀là yìí náà máa bá wọn yọ ewé bí igi yìí ṣe ń yọ ewé làwọn náà máa yọ ewé tuntun ni Yorùbá fi ń pé ẹ̀là máa bágìlà àmọ́ lásìkò ọ̀dá tí gbogbo ẹ̀ sáfẹ́rẹ́ tí igi ti bẹ̀rẹ̀ sí ní wọ́wé ẹ̀là ò ní wọ́wé ní tiẹ̀ o yóò tún máa dúdú mìrìnmìrìn sí ni ni Yorùbá fi ń sọ pé ẹ̀là bági là mọ́ bàgì oko wọ́wé báwọn kan ti rí nílé ayé nu oríkì àwọn èèyàn kan ni mo fi ń sọ fún ìwọ tó ń ṣe dorí mẹ́ tó ń ṣe bisàbisà mọ́ fọpọlọ sí o nítorí kìí ṣe gbogbo ẹni tó bá ní lábẹ́ ni ó bá ní fọbọ́ o bówó bá ti ń bẹ lọ́wọ́ rẹ tó ń na nínàkúnà tó ń ṣe bisabisa ó kankan ni wọ́n máa pè ẹ́ wọ́n máa pè é ní blood tàbí kí wọ́n sọ yorùbá ọ̀fun ẹ kí wọ́n pè é ní ẹ̀jẹ̀ bí ọ̀rẹ́ mi punchline ti wá sọ ọjọ́ tó bá lóòótọ́ mọ̀ wípé o ní àìsàn anemia o ò ní blood kankan bìkan tètè o.